mo ti ṣe gbogbo ètò yẹn. èmi náà rí. Hmm, mo ti fọ mo ti tọ̀nù ẹ̀ dáadáa kẹ̀kàn jáde ni ẹ̀ ní láti fara gbá àbí fi aragún kankan. Hmm, mo ti rí ẹ ṣe. ẹ̀rí pé mi ti ṣe tèmi báyìí ẹ̀yin ló kù sí lọ́wọ́. mo ti rí ẹ má wẹ̀rí mo ní kankan lọ́wọ́ báyìí sí but ti bá dé láti school máa rí. kò burú mo mọ̀ pé ẹ̀ kì í ẹ̀ kì í disappoint disappointment ò sí lọ́rọ̀ yín. yes sir. ẹ ṣeun ẹ jẹ́ bá ń ṣílẹ̀kùn. ẹ máa bọ̀. ẹ dúró ẹ lọ báyìí náà. Ah. irú àwọn wà lélẹ̀. àríkẹ́ ọmọ ọgbọ́n ọmọ ọlá àríkẹ́ mi ọmọ kan dúdú lé òun bẹ̀ sí bùbá tí ì bá sì rí àjò ọmọ jàmjàmjà lọ́jà ó fọkàrà lé lámúṣù wá ọkọ mi kí ló wá ṣe irú òun ò lò sùn tó sùn títí títí títí báyìí. Ah, ah. mummy kí ni time. kí ni time bí báwo past seven la wà. Ah, mummy o ṣe assignment kan ní two forty five a.m. ni mo tó sùn. pẹ̀lú ọkọ mi i guessed as much pé ah ajẹ́pọ̀ nídìí tó ṣe pẹ́ jí ẹ̀ bá wà ní ṣòlọ́sẹ́ ní wẹ̀lẹ́ nìyẹn. nine a.m. ni first lecture me for today so i should start getting ready àgbo ah, tètè lọ wẹ̀ o dẹ̀ gbúdọ̀ pẹ́ ní bathroom torí mo ti ṣe breakfast ó máa tutù o. yes ma josi bọ. yes ma that's why i love you. i love you too my daughter. <laughs> daughter. okay. yes ma. i see you later. má pẹ́ yes ma. ẹ ti fẹ́ máa lọ mo ti páàkì ẹ bó ṣe yẹ kó wà kẹkàn jáde ni ẹ ti ń lọ nìyẹn èmi ti ṣe tèmi èmi ló kù sí lọ́wọ́ báyìí. Marion ti bá a. Ìgbà yẹn ṣì gé. kí ló dé tọmọ yẹn sá fún mi. kò yé mi o kò yé mi o. àwọn yìí kí ni mo ṣe fún ẹ. kí ló ń ṣe ọ mọ honourable this is your father. ní sùúrù náà ní sùúrù Abídèmí àbí mo ti ṣe é tẹ́lẹ̀ ni kí ló wá dé tó ń sá kiri. Ah, ah. ẹsẹ̀ bá ẹsẹ̀ wo ni bàbá fẹ́ ṣe ọmọ ẹ. àbí i wonder àbí kò dá mi mọ̀mọ́ ni. Ah, kò dá àyàjá mi o ẹ wo ẹ jẹ́ ká wọlé ní tiwa. you still going out, right? Eh? anyway sá fún mi ọ̀rẹ́ dáàdi ẹ̀ ní ìṣọlọ́pàá ó yà mí lẹ́nu kó dọ́mọ ìyá dear. Are you, are you, are you okay now? Yes. Yeah, yeah. One discussion. Okay, okay, okay. Hello. lé so what's ti rẹ́ẹ̀dì àti máa lọ. Hmm? Hmm, ọmọ bẹ̀bí ó dẹ̀ dúró díẹ̀ sí hmm. but I've been here since twelve o'clock and this is five by. Mm, I know but the way I'm feeling I feel like kò tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú mi already <laughs> honestly. very soon eh? you just have to be patient. Yeah. yes I don't have a choice it's just that too bá to sí pẹ̀lú I miss you a lot. Aww. Oh and the happiest time in my life is when I hold you onto myself and oh. I know and I feel the same way but you èmi àti daddy ní plans lálẹ́. Oh daddy ah gbogbo daddy daddy daddy. <laughs> Ṣé fẹ́ compete pẹ̀lú daddy mi? No no no no mi ò tó bẹ́ẹ̀ wá ah, rárá o <laughs> mi compete pẹ̀lú daddy but um, it's just that I when I want to have it to myself it's always that. Okay, it's fine. know, I know. Oh, all right. Uh, can we do Friday? We go to club on Friday. Yeah. Friday. Uh, exams. Babes, no excuse. Deal, right? Okay. All right, darling. All right. Love you, baby. Love you. Love you too. Bye. Let me go now. All right. So let me go. Thank you. tiẹ̀ sọ ó tiẹ̀ máa ń gbádùn gbogbo aṣọ tẹ máa ń jù yìí tó bá yẹ pé gbogbo bouncers lè rí bẹ́ẹ̀ ṣe rí wàláì ó máa dá gan hmm. wo ẹ tí ì rí nǹkan kan nílé yìí ṣé ń taṣọ mo gùd bàjẹ́ mo mọ̀ ọ́ gan àmọ́ ò jẹ́ kí dáadé ẹ̀ di gọ́vnà tán ìgbà ẹ̀ lọ́mọ tó mọ̀ wípé mo gùd gan. wow so ẹ máa jówó dáadé gan yẹn. no no no mi ní ìdá ti jí owó dáadé dáadé ò láwọn wọ́n lawọ́ ni abùjẹ bùdànù ni wọ́n tọ́ba wọlé tán owó dé ọlá dé. so gbogbo owó yẹn aṣọ lè dẹ̀ máa fi máa. mo aṣọ yìí náà nìkan. nínú ọkẹ àwọn máa fẹ̀yìn jẹ commissioner for fashion. gbàtà ti ní commissioner for happiness ní nàìjíríà àwọn china náà dẹ̀ ní commissioner for sex so má wẹ̀rẹ̀ ẹ wá òkè. yes yes. ìwọ kọ́ ló máa ráwọn ọ̀rẹ́ ẹ̀ sìn tí ó ní òtùwọ́ náà mọ̀ kì í ṣe wọ́n ló kọ́ mi bọ́ ṣe ń ya sẹ́lfì. tó bá sọ ní tó ń bá ya sẹ́lfì ló máa jẹ́ ká pẹ́. ẹ má dà wọn lù ẹ má dílé dádì o. ok. Michael behave yourself. I'll be a good boy. I'll try, mom. mo mọ nǹkan tí mo sọ ó ń gángan lóye sọ fún òun ló máa ń wá mí ń bídè máa behave rẹ ṣùgbọ́n wọ gangan ni kò behave rẹ. yes i'm a good girl. behave rẹ. yes. ọ̀yin máa lè báyìí. You're driving me crazy, you know. We did send us, yes, so how do I look? I feel like holding you and eating you up like... Ah. Stop teasing me. So mm, she's ń rí mi ni? Ṣé o mọ̀ pé gbogbo ìgbà tí bá ti ń rí ẹ hmm? I love you every day. My love for you is eternal, darling. I love you endlessly. You know what? I would love to see you without that underwear. And um, in that sexy nightwear, I feel like seeing you beside me right now. Oh, but me, you the wasa dwelale now, so just cross that off your mind. But she, she want now, baby. She uh-uh. ṣé bó security is tó lè tẹ̀lé judge jáde náà. ee eh, but mommy at daddy ò sí nílé me, ìdẹ sọ fún wọn pé mo fẹ́ please you can't see me tonight. <sighs> okay okay if I cannot see you in person. Can you just send it to me? Uh-uh. Ah, Kí ah. send naked picture mi sórí WhatsApp ẹ. Show wàá jẹ́ tuntun ni? Kí ẹ ṣẹ́rù ń báyìí ni. Come on, send it to me. You ti mọ pé ibi tó ń gbọ́rọ̀ lọ́nà nìyẹn. Mo ti mọ̀ mo kàn fẹ́ kó mú ẹ lára ni. Jẹ́ kó mọ Send your nude picture to me and I'll send mine to you. <laughs> I'll send it to you now. Yes, baby. Mama, I expect it. Eh? I love you, Dad. ah bro ṣadé ó ti di past jàre àdé ah, ah. tara wa mọ́. Ah, kí ló ṣẹlẹ̀. mo ṣáà sọ issue tí máa ní pẹ̀lú ṣadé náà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kódà kó jẹ́ pé ṣadé ló jẹ̀bi ṣadé ò ní sọ sorry. ẹ eh, kò dáná but everybody ló ní tiẹ̀ lára sórí bí fẹ́mi mi ṣe wà yẹn kò mọ kó ara ẹ ti gbóná jù kó gbọ́dọ̀ rí mi pẹ̀lú ọkùnrin ṣùgbọ́n mo ti nífẹ̀ẹ́ so as long as tó bá ti love èèyàn wá abo love ẹ. of course mo love everybody more now. oh well done fantastic well done so ìlànà tó máa ń ṣe sùkúl lélẹ̀ òṣì tó máa ń ṣe sùkúl lélẹ̀. ah, ah Fẹ́mi nonsense wo ló sọ lẹ́nu yìí. will you just shut up your mouth abajọ tí n bá pè ẹ́ wàá sọ pé ò ń lọ fún lectures nsìn ẹ lọ fún group discussion so ṣé group discussion ẹ rèé so àwọn idiot tó ń tẹ̀lé lélẹ́yìí. i beg your pardon eh? i won't take that insult from you àwọn idiot. ah mo rò kó ti rán orí ẹ̀ rí ṣáá mo rò pé brain ẹ máa function èmi ń sọ̀rọ̀ ìwọ náà sọ kí ni túmọ̀ yẹn ò lágbàlẹ́ ni àbí mi ń ṣẹgbẹ́ ẹ èmi jẹ́ student school yìí bíbá yìí tí bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ máa fọ orí ẹ. Fẹ́mi. excuse me. ìwọ mo respect. jọ máa respect ẹ máa respect ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Fẹ́mi you embarrassing me. will you just shut up your mouth. ah idiot lè ṣá mo ò blame ẹ mo blame ẹ bídèmí ló fà á ṣé irú ẹ irú àmà sọ̀rọ̀ sí mi idiot òṣì kó tó gbé fìlà haúsá kó tó gbé lórí joggers ẹ mọ fashion ẹ ní braid rárá ẹ student òṣì ó yá lọ sínú mọ́tò yẹn. why why should I enter your car. èmi ní kò lọ sí mọ́tò òun bí wípé why ṣé àwọn idiot tó ń tọ́ ẹ lè get into the car go go go into the car ìjọ idiot àwọn tí ò lówó lọ́wọ́ tó máa wọ́n ti fò sórí. But Femi, Femi, kí ló dé now? Kí ló dé? I'm tired of this your arrogancy. I'm tired. Kí ló ṣẹlẹ̀? Yeah, this is not arrogancy. Eh? It is not. Báwo mo ṣe máa wọ ẹ wá sí school kí ilé ọkùnrin mi kan máa dì mú? Oh, so nítorí mò ń fẹ́ sí kí n má lọ rí ọkùnrin. Nítorí mò ń fẹ́ sí kọ́kùnrin má dọwọ́ mi mú. What are you talking about? That is not what I'm saying. I know what I saw. Mo mọ̀ nǹkan tí mo rí. What did you see? What did you see? Tell me. Sorry, already ti sú mi I am tired of you stalking me. I am tired of you coming to my school without telling me. I am tired of you picking my calls or listening to my conversations. Already ti sú mi. And you know what? If there's no trust in this relationship, there's no basis for this relationship. And I'm tired. So kò ní kálukú máa bá tiẹ̀ ah, But Bidemi, why are you talking like that? Bidemi, calm down. Okay, I'm sorry. But I want you to know that I love you and that's why I'm being protective. Okay? Tí n bá nífẹ̀ẹ́, máa gbójú ni now. Máa gbójú ni. Femi, say that to the gods. I'm tired. I'm done. Bidemi, Bidemi, Bidemi, Bidemi, come. You can't, you can't say that and you mean it. Ah, ṣeré level that day, honourable. N tí mo fi ìpèrè ẹ̀ka ṣe báyìí ni pé gbogbo loopholes tí a bá identify kàdí. I get àwa ti ṣiṣẹ́ kọjá gbogbo bẹ̀yẹn ti pẹ́ a ti ṣiṣẹ́ kọjá gbogbo bẹ̀yẹn àwọn kan tí wọ́n ti ẹ̀kọ́ kan ṣàgídí pé àwọn ò ní ṣe tiwa àwọn ò ní tẹ̀lé wa àti silent gbogbo wọn pẹ̀lú owó gidi wọ́n ti dára wa wọ́n ti agree pẹ̀lú wa so a ní problem kankan. ká lọ fún primaries lóko kí mi lè di flag gbé ara fún pátì mi. àbí àyè ti ṣú ọ̀jù náà àbẹ ẹ̀ ń dáwọ́tò ara yín. dáwọ́tò oh, oh, oh, you are the next governor of the state. agbára ọlọ́run lágbára ẹ̀yin èèyàn. <laughs> agbára ọlọ́run ni. <laughs> èèyàn lọ́lọ́run máa ń rán. but um, kankan tó ń wà tí mo ń rò lọ́kàn ara mi ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní mr babatunde yẹn. Ah, ah, ah. um, ó fẹ́ dàbẹ́ ni pé òun nìkan náà ló ń stubborn nínú àwọn position ta èmi wá ń ronú nǹkan kan bóyá kò tí ì rí owó tó tó owó ni èmi fi pé bóyá tá a bá gbé owó gidi owó gidi tó tó owó tá a bá ju olùláyà ayé ajá á tẹ̀lé wá ṣe ti wá náà. ọ̀nàrẹ́bù ṣe fẹ́ gbọ́ kò lè gbà. wáyé. ah ẹni tí mo ti bá sọ̀rọ̀ mo pè lórí fóònù mo tún lọ bá a sọ̀rọ̀ one on one man to man ó ní no wọn ò gbà ṣẹfẹ gbọ́ mo promise ẹni seven seats ní cabinet wa kò gbà kò ní gbà sẹ ó kàn wá adamant ni. you see ara ohun tí èmi dẹ̀ máa ń sọ fún ènìyàn Williams ṣorí politics ò rí bí wọ́n ṣe ń fojú ròyìn èwo ò lè fẹ́ ká play ẹ̀ dirty way rárá. doesn't have to be dirty. why. because i mean. kí ló ajẹ governor ajẹ governor we don't have to play dirty let's go for the thing let's just let people vote and when i become the governor would you add your rí i ah ká lóun dirty money. ni to join now. how are you my friend. oh good evening káàbọ̀. ẹ ọ̀nàrẹ́bù ẹ jọ ẹ kàn fún Skin of your attention, n lọ fi attend sí ọmọ yẹn something is wrong with her. sí ọmọ yìí. bóyá kàkú yanjú tiwa kí mi dé máa bá tèmi lọ. mo mọ ẹ jẹ two minutes kí n kàn fi rí tí n bá dé àwa continue bíi ti àgbèrè mo mọ bí tá a sọ̀rọ̀ yẹn dé ṣètì bọ́ mo mọ bí tá a sọ̀rọ̀ yẹn dé ọ̀rọ̀ mm. ètò stubborn yẹn ni lọ́dọ̀ wọn náà. èmi kọ̀ ló bá rẹ̀ yóò di tòkìlẹ̀ náà kọ́ ń rí. àá sọ máa ah. rẹ̀ cso. Ah, wá ṣé ó yẹ kí ọ̀gá ẹ̀ kó fi ìta ń sọ lẹ̀ kó lọ àtẹ́ǹdì sọmọ. Ah, ẹ sà ẹ jẹ́ kọ́ lọ o èyí tó fẹ́ lọ yìí gan ó wà very very important sir. o èyí tó lọ ṣe yẹn ó important jù kó jẹ́ governor state lọ ah. ilẹ̀ ní gómìnà jẹ́ kò sí problem tẹ́ bá dẹ̀ ti jẹ́ tán náà a jẹ́ pé family problem lẹ́ máa máa yanjú ní ọ́fíìsì. ìyẹn náà dáa. sọ fún mi kó má bínú nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí. èmi ò bínú in fact èmi tẹ̀ gbàgbé pé um, nǹkan bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ ṣẹlẹ̀ ìwọ kan ní máa bá sọ̀rọ̀ and you need to be very careful in dealing with such guys. mo um, understand and Femi is a very nice guy o ó kọjá pé ó ti jealous jù ni. sori ohun jíjẹ tó sọ yẹn gangan. ohun gangan ló bá dò sori kò sí nǹkan tó burú nínú pé kéèyàn jòwú àmọ́ àpọ̀jù owó jíjẹ ohun gangan ni ò dáa o fine kò sí nǹkan tó ní pé kéèyàn máa date yàn kéèyàn máa love yàn but too much of everything is bad you know that. ok àwọn marriages tó rò pé wọ́n máa ní problem tí ọkọ máa ń pàyà àbí tí àwọn máa ń pọkọ kí ni ìwọ rò pé bóyá ó fà tó bá ti pọ̀ lápọ̀jù kán máa para wọn náà méjì náà ni. anyways i was just calling to say i'm sorry. oh well it's okay bí mo yẹ sọ lẹ́ẹ̀kan pé ah, èmi ti àgbé nǹkan kan ṣẹlẹ̀ kò sí wàhálà. kò okay i'll see you in school tomorrow. all right so go take care right. Ok, bye. All right, dear. Yay! You did me. dáàdi ẹ ṣàlàyé fún mi pé ìgbà tó máa fi wọlé lánàá your mood wasn't right ọkọ mi kí ló ṣẹlẹ̀ what is bothering you. kò sí nǹkan kan. oh bídè mi don't do that what do you mean kò sí nǹkan kan. look out i'm your mom tí anything bá ń ṣe i'm right here you can talk to me. mom it's just my swing i'm fine. okay then no ẹ eh, why is it that ó ṣẹ̀ṣẹ̀ wá ń wẹ̀ nsìn look at the time níwọ̀n tí ó pé wàá ti tètè jí wàá ti tètè wẹ̀ why are you just having your shower right now. mummy mi ò lost school lẹ́nu. you know You're not doing what. mi ò lọ school. Ah, ọkọ mi kankan ń ṣe what do you mean by o lọ school níwọ̀n tó to í pa school jẹ tell me hey me. look hey i'm your best friend tell me Joe. mo mú kọ̀rẹ́ mi and besides ohun tó kàn sọ́ka tó ní lecture àwọn kò lè ta. okay ah ọ̀yà mi ti já ẹ má pẹ̀wẹ́ tán gbà yẹn all right see you later all right darling. thank you. gbé sínú mọ́tò torí mi ò fẹ́ kó wá fi ẹ̀sìn ara ẹ̀wọ̀n níta gbangba ni o. <laughs> ẹ̀sìn. look at yourself. where. you see your life. Ah, ṣẹ́gun kìíní ti bá mi ṣẹ́gun ṣẹ́gun how how. you're asking me how? or I should ask you who you have been sending your new pictures to. èmi náà ni your boyfriend ṣòro ayé ẹ tí mo dẹ̀ máa ń wọ̀n ẹ̀ ṣòro ayé ẹ mo máa ń wọ̀n ẹ̀ kó wa very careful pẹ̀lú ọ̀rọ̀ yẹn now look at yourself your picture is everywhere. everywhere. yes everywhere all over the campus ah! all over the streets all over the state. Ah! Ah! Daddy Martin Ribayo. Of course, yes. Ah, you need to bang I swear to God Almighty, I did not do this. Oh, you didn't do this. You didn't do this. No. Oh, okay. Tell me, who did? I don't know. Who did, Femi? If you didn't do it, who did? I swear to God Almighty. No, Bidemi, think very well. you have to sí me. Tell you to send nude picture yìí sí. Oh, you must be mad. You are, you are crazy. Oh, you are telling me you do not know how much I love you, right? On, òun fi style bí mi pé ṣé mo ń cheat on you right. no not bad but, oh. but sincerely speaking I did not do this. you did. I don't know. oh mi ò mọ̀. you do not know Fẹ́mi so nítorí mo sọ fẹ́ pé mi ò ṣe mọ́. Oh. o fi hàn pé the best way to get back at me is to publish my naked pictures right. no I did not do it. Ọlọ́run gbọ́ èmi kọ́ ni mo ṣe. then who did. I don't know. Oh the the deal is that whenever we send each other pictures when you view it we will delete it so why didn't you delete it. i go by that rule eh. i go by Okay, oh, kò this very particular picture i can ah. remember pé njọ to send it eh. There's a particular urgent call tí mo n today. so because kò yẹn ṣe wọlé nìyẹn bí mo ṣe receive call yẹn tán i needed to act to that call very fast bí mo ṣe gbàgbé nìyẹn oh, oh. that was the mistake from my part you know but i did not do this. Oh, okay so what i'm saying is that whether or not you posted it it is still from you. B babes trust me kò sí kò possible kí n choose that ridicule like láìláì. it is not even me if you ridicule you ridicule my family my friends everybody that i'm associated with you ridicule everybody not just and you know how important my father is you know Femi o ti ṣe tiẹ̀ lẹni o o ti ṣe tiẹ̀ lẹni and i'm going to get back at you because mo mọ ibi tí mo ti máa mú ẹ ah. so watch your back. bíjẹ́ eh, eh, eh, mi. ṣé <sighs> but seriously mo ò believe pé bọ̀bọ́ ilé ṣe kan tó ṣe yẹn. kí ló expect now ah, àwọn wọn náà bíi ni i want to belong i want to belong nǹkan tó máa ń fà nìyẹn. ẹ àwọn làwọn eléyìí èmi náà believe pé pẹ̀lú kan tó ṣẹlẹ̀ sí wọn ò bí iwe kó padà sọ pé òun jẹ́ kan tí ó jẹ mọ́. ó wà lára àwọn tó save life ẹ tó bá fi mílẹ̀ pẹ̀lú màá hand life ẹ ni. màá finish ẹ ni baby that's all there. Okay. Ah, ah. Uncle Deji. <laughs> Ah, babe, what's up? Fine, show up. Oh, okay. Àbí yín lè ní. Àbí mo ní kí ṣe é <laughs> Babe, don't ẹ rẹ̀. Mo bá Okay. Can it be Deji? Deji? No. I swear to God Almighty tó bá jẹ́ Dèjì ni hmm. he's gone. Bídèmí Bídèmí Bídèmí. Sir. Bídèmí come come come where's Bídèmí Bídèmí na come what is this that you have done no what is this why did you do this why did you do this now your naked photograph on the delis ó wà ní internet ó wà ó wà ní school board uh, notice board school yín ó wà everywhere why did you do this why girl tell me why did you do that. ó lè sọ̀rọ̀ Bídèmí Williams exposes her ọmọ ẹ ti pa mí o. no no no kí ló bá ibo ló ronú dénà tó fi fi pé fọ́tò ẹ ní òun ló yẹ kó gbé sí newspaper ló yẹ kó wà ní internet ló yẹ kó wà everywhere everywhere everybody has seen it. you shut up shut up. you know this thing you have done you know what it's going to do to my political career do you know. náà ti rí ní tó wà ní délé ìsìn láàárọ̀ yìí. mo ti rí ọ nǹkan tí bídèmí ṣe fún mi nìyẹn o bídèmí ti kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. mi lẹ́nu àfi bẹ́mi náà mi ò mi ò tiẹ̀ wo bẹ̀ àfi báwọn ọmọ ṣe mu wá fún mi inú ilé pé kí n wá wo bídèmí ọmọ rẹ mi. very very bad honourable ẹjọ kí lẹ fi pé a lè ṣe sí ọ̀nà owó lẹ́rù pé a lè gbégbà. you know what Eh, eh, èmi náà mọ̀ pé eh, eléyìí ò dá fún political ambition wa rárá but ibi tí múnimúni wà nígbanigbani náà lé à ń láti cook another story ni so tí a fi máa erase yẹn ní mind àwọn èèyàn intermarché nìyẹn ẹ tábà ríra àmọ́ báyìí máa kú kẹ́ àárẹ̀ pé àwọn experts wa jáde káàkiri. it is very very bad ẹ jọ ẹ gbà mí o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o káyé má sọ pé bò lọ́lọ́run mi wà o ọmọ ti bà nǹkan jẹ́ o Girl, if I don't become the governor of this state, I'll kill you. <gasps> I'll kill you! àlè ní ẹ ọmọ àlè can't do that. I will never do it. Kò possible. Ah, bó ṣe sọ pé ò fẹ́ mi mọ́, kò túmọ̀ sí pé kí n release new pictures ẹ. It is not me, I swear to God Almighty. Èmi kọ́. If you didn't do it, then who did? Who posted my pictures? Who did? We agreed we were going to be deleting pictures whenever we view it, but you refused to. Ah, oh my goodness. I'm sorry, that was my mistake but sincerely speaking I did not do it èèyàn tí mo ń suspect ni Deji Deji had access to my phone. why why would Deji post my pictures online why why do you think Deji would do that why. that I need to find out. <laughs> Thank <laughs> Ayé mi ti máa Dad, Dad, what's this? Bidemi. say otherwise. Okay? So sit down. Nobody goes out. Michael. Yes, ma'am. Please excuse us. feel pé law of karma ló ń ṣẹlẹ̀ báyìí. law of karma kí ló mean yes law of karma. ẹ ti gbàgbé nǹkan tá a ṣe ń gbà tá a wà ní school. ìyàgbé ọlọ́ọ̀ láyé kàn ṣe pé mo ti níyàwó àfẹ́sọ́nà ni ọlọ́run ọba mo bá máa ṣe kinní kan ṣé mo kọ́ tó ń pè ó ṣá. ṣìnà ọlọ́run pé o wàláì I swear it down. ó fẹ́ sọ fún mi pé láti gbàtà sí jọ ń fẹ́ra kò ṣe ṣìnà. àánú ah, kò lè ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi. Ah, ah bẹ́ẹ̀ lọ́wọ́ pàdé mi náà adé lójókòó yìí náà mo ò ṣe ṣìnà náà. ọ ah, ah, Mr. Williams ẹ jọ̀ọ́ ìyẹn ni kẹ́ má sọ rárá rárá ṣe rí bó ṣe wà yìí ọ̀rẹ́ mi gidi ni mi ò dẹ̀ lè ṣí fún láàrin èmi àti yín mo mọ̀ pé ba oníṣìnà gidi ni yín. ẹ yá jọ̀ọ́ má bínú ṣe tí wàá ká mi rí. amúra ah, o. ọmọ ìgò yìí ló set bàjẹ́. ọmọ ní ìgbéraga jọ. Um, she's very proud, man. Don't you know her? Really? Fuck, she's very proud, man. I swear. Really? Very proud, bro. Kí ni, ọmọ o proud bàjẹ́ bàjẹ́. Bushi wani. wà yẹn, mo ń wá bí màá ṣe treat fọ́kọ̀ ọ̀bẹ. Ó dàbí ẹni pé ẹ ti mọ nǹkan tó ń ṣe mí. Ṣé ibi bèbí yẹn ṣe wọlé? irritate me seriously. Inú ẹ̀ ń bí mi, inú ń ru mi. Bèbí yẹn In fact, mi ti wá mọ nǹkan tó mo lè ṣe fún. But if you don't mind, I have a perfect idea, man. Yeah. You don't know what we'll do. It's just very simple, man we just find a way. I go close to her, talk to her, then we just find a way to get her drug or something. I call my drug girl, I call you. You sure you don't understand? Ah, eh? Why? Why? Why? ẹ wá ìjọ torí Ọlọ́run. àìná dé o kí ló dé èmi ò lọ́wọ́ sí yẹn o ah, ó ti pọ̀ ju ìjọ torí Ọlọ́run. ọ̀rẹ́ mi báwo ló ń ṣe báyìí náà báwo ló ń ṣe báyìí náà ṣé nǹkan burúkú la fẹ́ ṣe fún ni kò sí nǹkan tó bá guys ẹ tiẹ̀ tún àwọn nǹkan tèmi tí mo wá wò pé tó bá ti get picture ta ní ìtàn fọkàn tó post sí media kọ́ fi blackmail ẹ̀ náà ká fi gbowó lọ́wọ́ bàbá ńlá ẹ̀ ká gbowó kówó wà account tiwa tó bá dẹ̀ ti get nǹkan ta ní get tán ká post sí media. àtẹ̀lé láti ṣe gbogbo yẹn na we big boys and big girls here man just give me time let me go close to her so I can talk to her man. you. Hello babes, what's up, how you doing? Are you mad? Wow. Wow. Ah. wow. Not to act that way, you know. No, I'm busy to get picture of me in the campus. Why? What have I done wrong? What have I done? What have I done? ṣé o fẹ́ fẹ́ kú ṣe láì léṣe fún so ibi the most beautiful girl in the campus ayé ẹ̀rẹ̀ ọmọ bàbá olówó ó wá dẹni tí ò lè rìn káàkiri mọ́ <laughs> <laughs> mo sorry Goni. i'm so sorry ẹ. Eh? Ah. wo ọ̀rẹ́ mi ti ẹ̀ fi sílẹ̀ ṣé mo máa ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ló fine jù nínú campus ìwọ ló dáa gbogbo packaging hips don't lie wá yí ẹ lóde wo yẹyẹ ẹ àwọn tí wọn ò tó ẹ tí kò yẹ kó máa rí yẹyẹ ẹ wọn rí pictures káàkiri àtàwọn tó tún fúlì fọtí. that girl riri what's up now ṣọlá ìgbà yìí ṣe gbogbo dídán dìyẹn láyé gbé nǹkan I nǹkan àbó láìkẹ. So maybe one of best work show me in campus naked. Oh baby, yes I did. Why? What have I done to you? Ṣé tó yẹ kọ́ lè bá àwọn tíkẹ́ẹ̀tì mi kúrò nínú campus why? Ayé mi bàjẹ́. Ṣé gbogbo ìwà burúkú tẹ̀ ń fọmọ? Ọlọ́run ló máa sọ ilé sọ ibi tẹ̀ ń ṣe lágbára lọ. Olé àròlé pẹ̀lú àṣẹ ọlọ́run mo àwọn ìwọ̀n tí wọ́n yín àtàwọn ọmọ yín lórí ọmọdé tí bí àti tẹ́ tí bí ayé tó ń bọ̀ lọ́dọ̀ mo gbọ́ ló máa jí yẹn ṣe ìlàgbọ́ ọlọ́. wò ó dá padà ewúrẹ́ bá bojú wẹ̀yìn á ṣe kí ni á fẹ́ pè fẹ́lẹ́ pè àjọ <laughs> tí ẹ̀mẹ́ kò sùn ẹ wọ ẹja lọ jàre. ọ̀rẹ́ mi ó jẹ́ mọ tó fọ́ọ̀nì sí mi jù wọ́n ṣe àṣekò tí ẹ lé wọlé ayé ẹ̀ ìwọ náà dà. ọwọ́ ti jáde àṣẹ tẹ̀ ti tẹ̀lé gbogbo yín tó sọ yóò máa ṣe mọ́ yín lára ni. <laughs> kò lè jẹ́ ìyẹn náà ìyẹn ti gbu tó ń gbúwe tí wọ́n sọ sílẹ̀ yẹn ti pẹ́ náà láti ibi ọdún wo ọdún gbà kékeré ah, ah. <laughs> no wonder tó pe love kama kì í ṣe yẹn sweetheart kì í ṣe yẹn. Yes, good afternoon. What can I do for you? I am Officer Smart. With me is uh, my colleague. Officer Saint. Ijeni, my daughter. Yeah, she's under arrest, sir. Kí ló ṣe She what? Ṣùgbọ́n. Ìwọ lòun ṣàánú wa o. Kí la fẹ́ sọ sí ti ọ̀rọ̀ àǹfọlọ́pàá múra ẹni àǹfọlọ́pàá múra ẹni? Hmm. Ṣo fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀? ṣó nígbà tí mo ṣe investigation tí mi fúnra mi mo rí i pé bídèmí ló jẹ̀bi lóòótọ́ àwọn ọlọ́pàá yẹn right ṣó nígbà tí ẹni tí ó kú ikú táwọn ọlọ́pàá máa wọlé fóònù ẹ̀ last message tó wà ń bẹ̀ threatening message ni bídèmí dẹ̀ ló send ẹ̀ sí ṣó wá rí ẹni yìí o òun ló pa o àbó nǹkan ló pa o bídèmí ti kó bá rẹ already. Ah! ọlọ́run wọ́n ti fi onínú rẹ̀ wọ́n ti fi kóbó níwà rí. àbórí. ah mo ti gbọ́ púpọ̀ òjò mo dá mi inú agbada ah kí n tiẹ̀. ah àìmọye gbèsè ló wà nílẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó yẹ kí n fún lówó ni mò ń jẹ́ kó yí wọn pé ẹ ṣáà jẹ́ àṣẹ tọ̀rọ̀ olóṣèlú yìí tán tí gómìnà bá wọlé mo bọ́nu ayé nìyẹn. jẹ́jẹ́ kìí kàn yẹ àwa ti wà nù iṣẹ́ yìí ọjọ́ ti pẹ́ sórí àwọn politician ẹgbẹ́ wọn tó kù wọ́n máa tó máa wọlé wa tó bá yá ń sìn wàá máa rí tiẹ̀ jẹ́ lẹ́nu gẹ́gẹ́ padà Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ o torí mo lanú lẹ̀dẹ̀ kínní yìí o. máa rí owó tó ń bọ̀ èmi ti wà nù ẹ̀ ti pẹ́ ó ti mọ́ra. Ah, ah, ah, mọ́mí. àdìgbà pé ìwọ ló pa but then kí ló tó fẹ́ para ẹ̀. because I am ashamed of myself. mo ti mú ìtújú wọnú fámìlì wa. My father is a well-respected man and he loves me so much. So I'm ashamed to bring failure to him. So òun sọ fún mi authoritatively pé ìwọ kọ́ ló pa. èmi kọ́ but truly Femi told me about him that morning but I didn't even step out of the house that day láti ìgbà tí ti post pictures mi sínú dailies ní mi ti bọ́tà. officer same day tí mo sọ fún yín ṣàmùmọ̀ ẹ̀sìn she's not been anywhere I know my daughter she's my daughter ọmọ yìí ò step and ó dẹ̀ wò ṣé ilé ilé pààyàn níbi tó máa pààyàn ọ ẹ sọ fún mi náà jọjọ just tell me. well kò sí wàhálà mà bọ̀bí dèmi ṣì máa wà ní under surveillance lẹ́yìn ìgbà tá a fi parí investigation tiwa ṣé mọ̀ pé òun àti Fẹ́mi ni prime suspect ní kéèsì yìí. Eh, èmi ti gbọ́ èmi ti gbọ́ tí èmi ti gbọ́ gbogbo bọ́ mo mọ̀ pé gbogbo ẹ̀ kò yé mi o kò yé mi. <sighs> la fẹ́ wájú ọ̀rọ̀ báyìí. Oh, um, sir mo rò pé the only option tá a ní ń sìn ní fóònù ẹ. fóònù ẹ kí ló ń báyìí fóònù ẹ. yeah firstly sir a gbọ́dọ̀ kọ́kọ́ wádìí ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀jì ẹ̀ wípé bídèmí threatening ẹ̀ tẹ́ bá dẹ̀ notice nǹkan tí bídèmí sọ according to bídèmí words ó sọ pé ní àárọ̀ ọjọ́ tí dèjì kú pé fẹ́mi ṣẹ̀ṣẹ̀ sọ fóun pé dèjì ń copy picture lórí fóònù òun that's true but um, what exactly are you driving at kò tí ì yé mi. nǹkan tí mo try láti ṣàlàyé ni pé tẹ bá notice ẹ rí i pé message ti Dèjì send yẹn alẹ́ ọjọ́ tí ó send message yẹn ọgàn alẹ́ ọjọ́ yẹn náà pa so èyí tó túmọ̀ sí pé Bídèmí kọ́ ni ó threatening. ẹ̀. that's true that's true that means you are left with Fẹ́mi. Fẹ́mi àti ẹni tó receive message yẹn and I have these strong feelings pé ìkan nínú àwọn méjì máa mọ much nípa mátà tó wà lẹ́yìn sáà that's good jẹ́ ká lọ́wọ́ bá ń ṣe lè rí lè mú yes sir let's go. Ṣẹ́gun, kí ni mo ṣe fún ẹ? How could you do this to me? Bídèmí i'm sorry oh, oh, ṣẹ̀ it was greed. greed. yes. yes um, ṣẹ́gun. sir. Can ni any information that you gbọ́ against you, um, Bidemi Williams. Um, not really, sir. Àti rí any information for now. Um, but um, ẹ sà, ẹ má bínú mo fẹ́ béèrè ìbéèrè àgọ́ kan lọ́wọ́ yín ni sà. Hmm. gun bèrèbèrè kì í ṣìnà bèrèbèrè. Ah, mo kàn ń rò ó pé why tó ṣe jẹ́ pé that innocent child lè fẹ́ lò láti fi stain political ambition dáàdì ẹ̀ ah, mo kàn ń rò ó pé tí ẹ bá tẹ̀ ní anything against that ẹ̀ dáàdì ló yẹ ká face not the girl. oh innocent child well um, bó ṣe yí ẹ mọ́ nìyẹn gẹ́gẹ́ bí experience here. but politics sorry, rí any angle only by Wally. anyhow any opportunity náà only low. and apart from that kì í one wá Be the bídèmí nìkan là ń against Williams fúnra ẹ̀ bí wọ́n ṣe wà ń kí ẹ bídèmí tó jọ mọ́ ẹ àwọn kan wà ń kí ẹ Mr. Williams fúnra ẹ̀ honourable williams òun náà save àwọn tó ń ṣọ ń ṣọ wọn mọ́nítọ̀ ẹ̀. <laughs> oh yes. okay sir um, mo appreciate pé ẹ ti ẹ fún mi ní time láti analyse gbogbo ẹ fún mi báyìí um, ẹ ṣé gan sir. You're welcome. and bí mo ṣe sọ earlier kò tí ì sí any vital information tí a against the against Bídèmí. Okay. but I can assure you that as soon as tí mo bá ti rí any information màá tètè pè yín kẹ́ on that my boy. thank you sir. o ṣe. yes sir. ẹ má jò pé. kò ní pẹ́ sá. okay. Um, nípa package gbídé mi yẹn ló jẹ́ kí n sọ pé ká meet him be. and um, what is on ground now. Eh, nothing much guy ọ̀rẹ́ mi ni Dèjì lórúkọ ẹ̀ so ọ̀rẹ́ ló jẹ́ sí boyfriend di. Bídèmí èmi àti ẹkọ jọ ń sọ̀rọ̀ ní neutral ground ó wá jẹ́ kó yé mi gbóhùn ti rí níkẹ́ picture Bídèmí rí lórí fóònù boyfriend ẹ̀. Really? Yeah. So, um, do you have it now? Uh, no, I don't have it right now. Ọjọ́ tí mo rí mo copy ẹ̀ and I wish to do so but mo need time láti copy ẹ̀. Oh, okay, okay. Um, how can you get the picture across to me? Getting the picture is not the problem bọ̀ kí nìkan tó máa jẹ́ gain ti tèmi. Ah, ah, ah, Dèjì mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé sórí gbogbo nǹkan tó máa jẹ́ tiẹ̀ yẹn ẹnu òfin òun yànmùyànmù èmi mọ ibi tó ń lọ èmi tí mo dẹ̀ ń wòye náà èmi náà ò ṣe torí Ọlọ́run owó kọ́ ni problem wa lórí mátà yìí owó kọ́ ni problem ẹ̀ ń kò lẹ́yìn. ẹ flash mi dẹ̀ ṣe rí àlàyé. ti torí pé ẹ mọ̀ mi ló yẹ ká máa béèrè pé um, kí ló wà nílẹ̀ fún yín ká nípa ẹ mọ̀ mi dáadáa ni ẹ ní sọ̀rọ̀ lọ síbẹ̀ but it's all good um, nísìnyí tẹ̀ ti sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn kò sí wàhálà tẹ bá lè mi get picture yẹn i'm gonna give you a cash of two million naira. Wow. má binu. She picture nìkan àbí picture àtọmọ yẹn gangan. <laughs> just the picture. ó ti mú wa. ṣe bó ti rí. guys. kí ni nǹkan tẹ fẹ́ fi picture yẹn ṣe tẹ fi máa fún mi two million naira. and i don't think that should be your business what should be your priority right now is how to get the picture across to me and how to get your cash of two million naira. Hmm? deal. deal. <laughs> you hear from me very early tomorrow morning. deal. It's you. Picture. My money. <sighs> Good one. Wow. And please, move a gbọ́ orúkọ me. anything to bá wù a picture yẹn ṣe. Never Um, èmi náà máa fẹ́ kẹ́ṣin kankan fún mi. and what's that? her boyfriend Fẹ́mi mo fẹ́ jẹ́ kí um, a ronú bí a ṣe lè dájà ńlá ìjà tó pọ́síbù kó má parí tó má le gan bá ṣe lè dálẹ̀ sáàrin àwọn méjì. so tá a bá ti dájà yẹn lẹ màá try láti sáré lọ opportunity yẹn láti fi lo picture yẹn fún nǹkan tí mo fẹ́ lò fún and at the end of the day gbogbo fault and gbogbo blame yẹn a máa lè dà lórí boyfriend yẹn. fight. well only thing tí mo mọ̀ ń pa Fẹ́mi wọ́n ní pé Fẹ́mi wà jealousy gan. Fẹ́mi ò fẹ́ rí anybody lẹ́gbẹ̀ẹ́ Bídèmí on several locations ní Fẹ́mi àti Bídèmí ti jà just because pé Bídèmí ń báyàn sọ̀rọ̀ tó jẹ́ pé èmi náà mo máa létà parí ìjà fún wọn. Um, I think that is a good one. Ìyẹn náà máa work. Um, èmi àti Bídèmí, we are very close friends. So mo feel pé um, ó yẹ kí n lè ti àtọ̀dọ̀ Bídèmí yẹn kí n lè penetrate. Màá try láti set Bídèmí up and I'm sure pé ti Fẹ́mi tó bá ká èmi àti Bídèmí pọ̀ that should lead to a very big fight. Yeah, that is a good one. Hmm. Mm-hmm. Nice one. Very good. Thank you, sir. Ìṣẹ̀lẹ̀ Thank you, sir. But okun kù a ti rí òwò ọmọ gọ́vnà wa nínú newspaper báwo la ṣe fẹ́ distribute tó máa délé tó máa dóko because I need láti láòdọ̀ ẹ̀ báyìí ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe gbogbo àwọn èèyàn wa non interest lórí newspaper láti máa kà all the time so èmi wá ń ronú nǹkan kan bóyá kí n fún yín ní owó tẹ́ fi máa ra like five thousand copies or jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin á lè máa mọ bẹ́ẹ̀ ṣe máa máa distribute bẹ́ẹ̀ ṣe máa pín káàkiri fún àwọn èèyàn free ni o ẹ lè fún àwọn èèyàn nítorí ẹni tí ò ní owó láti ra newspaper ẹ fún lọ́fẹ̀ẹ́. you understand and apart from that um, kíní láti go far gan and láti lọ sórí social media. like Instagram um, Facebook etc like that so wọ́n á lè máa pín káàkiri all over the world gbogbo àgbáyé à ń rí ohun tí ọmọ Williams wọn á rí n tó sọ ìdá internet láti ṣe nìyẹn tó bá wá lè ṣe eléyìí fún mi apart from two million naira tí mo ní kí Ṣẹ́gun kó fún ẹ mo tún máa dọ́gbọ̀ ẹ̀ máa fi another two million naira lé tó bá ti lè ṣiṣẹ́ yẹn perfectly. wow <laughs> thank you sir ẹ sà tí bá gbọ́ yín dáadáa ẹ̀mí pẹ̀ máa dash mi ní two million naira. bẹ́ẹ̀ni. Ah, yàtọ̀ sí eléyìí tí wọ́n ti fún mi tẹ́lẹ̀. yes. bẹ́ẹ̀ni. Ah, ah thank you sir mm-hmm. but èmi náà wàá fi ń da yín lójú báyìí sir gbogbo èèyàn pátápátá ni màá pín fún even wèrè tí ó mọ nǹkan tí ó ń ṣe gan mo máa make sure pé mo lẹ̀ mọ́ lára. very good ẹ ṣé mo dúpẹ́ bí mo ṣe fẹ́ nìyí um, mo kàn fẹ́ kó fún mi láyé ìṣẹ́jú kan mo fẹ́ bá Ṣẹ́gun wí nítorí yóò ṣe àṣemáṣe kékeré kan but mi ò fẹ́ bá wí lójú ẹ̀ ìwọ bọ́ọ̀lẹ̀ kó fún aláyè rìn lọ síwájú díẹ̀. Ah, kò sí problem sir <laughs> ó máa gba kó máa gba. ọ ní o ṣe big deal. wow ah, ẹ ṣe kò sọ ok thank you sir. thank you sir. Ah, ẹ ẹ lè rìn síwájú rìn síwájú lọ́hùn lọ́hùn. ok sir. Uh-huh. now ṣẹ́gun ọ̀rọ̀ kùn-ín Dèjì tó mú mọ́ra as partner in crime yìí ṣé o rí nírí ẹni tó wà láwùzí. láwùzí um, um, mi ò i don't think so. ok mo ń sọ fún ẹ wípé kì í ṣe ẹnu tí ẹnu ẹ bò mm-hmm. onísọkúsọ nírú wọn and for your own interest tí o bá lè ṣe ohun tí mo fẹ́ kó ṣe yìí máa fún ẹ ní ten good million naira. ten million naira. ten million. and um, what is that sir. good between now and the next 24 hours mo fẹ́ kó terminate life ẹ. yes mo kúrò lọ́nà torí ọjọ́ iwájú. twenty no no no god god why. honourable. yes. ìdí tá a ṣe mú ilé wá síbí nìyẹn kó wáá fi ẹnu ara ẹ sọ nǹkan tó sọ fún wa kó fi sọ fún yín. ha ló Oluwole. Can you believe it? Oluwole is the only friend I have when we talk about politics. Kò sí ìgbésẹ̀ náà ti fẹ́ gbé tó bá ti jẹ́ pé lọ́rọ̀ politics ni. Oluwole ló máa kọ́kọ́ mọ̀. Toró ni màá kọ́kọ́ sọ fún. Honorable, nǹkan tó ń pèlè èèyàn nìyẹn. Kò ń ṣe gbogbo èèyàn tẹ́ rí tó ń báyàn rẹ́rìn-ín, tó báyàn jẹ, tó báyàn mu. Ló láìkèèyàn. And tí ẹ bá wo level tẹ̀wá ẹ̀ sìn in the political terrain ó ní àwọn kankan tó yẹ pé wọ́n máa rẹ́rìn sí tó máa bá yín ṣe but <laughs> they are your enemies so that is it. ẹ jọ nǹkan kan ò yé mi o kí ni ìdí pàtàkì gan-an tí ọ̀nàrẹ́bù olúwọlé àbí whoever tó ṣe ṣe nǹkan tó ṣe fún wa yìí. Um, um for political reason ni because um, that tí wọ́n kọ́kọ́ wá bá mi mo béèrè lọ́wọ́ wọn kó tó di pé mo agree kí màá bá wọn ṣe anything wọ́n wá ṣàlàyé fún mi pé um, àwọn opponent dádì ni wọ́n contact àwọn wípé ọ́fíìsì tí wọ́n fẹ́ fún àwọn pé ó wà higher than nǹkan tí dádì fẹ́ fún àwọn lọ. ọ́fíìsì wo náà fẹ́ fún tó háì ju ètèmi yọ fẹ́ ọ̀fà ẹ̀ lọ náà ṣé o mọ ohun tèmi fẹ́ gbé fún un ni. chief of staff nǹkan tó sọ nìyẹn. olúwọlé olúwọlé dalẹ̀ ọ̀rẹ́ o. Hmm, olúwọlé dalẹ̀ ọ̀rẹ́ gan-an ẹ ẹ ẹ jọ. ọ́fíìsà ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí olúwọlé fúnra ẹ̀ sìn. as we speak wọ́n ti lọ arrest mr olúwọlé àdèmà charge wọn fún conspiracy àti murder. murder. bẹ́ẹ̀ sir. good good murder yes. kò dáa ó dalẹ̀. ṣé wọ́n pé àwọn yorùbá gbọ̀ngàn ṣá yorùbá culture is one of the very best yorùbá máa ní pé tí ògiri ò bá lanu. aláǹgbá ò lè ráyè wọ bẹ́ẹ̀. ṣé bá kọ́ ọmọ burúkú ọmọ aláìnẹ́kọ̀ọ́ ìlú dá gbogbo wàhálà yìí sílẹ̀ not this man or oh, mr olúwọlé or honourable olúwọlé òun gangan ni ọmọ yóò nẹ́kọ̀ọ́ rárá o. ń lọ́mọ sùn tó kó pọ́npọ́ bá bàbá ẹ̀. ọmọ ta fowó tọ́ ta fi ọ̀rọ̀ ọlọ́run tọ́ ta fi gbogbo nǹkan tọ́ pẹ̀lú gbogbo exposure tí ọmọ yìí ní ìwọ ẹ mi béèrè lọ́wọ́ ọmọ tó nẹ́kọ̀ọ́ wípé irú lọ́ọ̀bù jàtijàti wo ló fẹ́ wà láàrin obìnrin àtọkùnrin débi tó máa send naked picture of ara wọn síra wọn no ask her you tell me now honey hmm? látijọ́ tèmi àti ẹ ti bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa jọ ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ rí láàrin èmi àti ẹ. bó a tó bẹ́ẹ̀ bó la ti fẹ́ rí yẹn tá a bá máa ṣe lọ́kọ̀ọ́láyà gan-an a máa ń paná débi pé a máa ríwò ara wa. Hmm. why bí dèmi mo ṣe mọ̀ wípé ìwé kíkà kọlọgbọ́n orí o ọmọ yóò ní làákàyè àtọ́ òbò ṣe nǹkan kéré mọ́ wá ọkùnrin tí ò tí ì fẹ́ sílé tẹ́ ẹ̀ ti jọ fẹ́ra yín sílé òun send naked pictures sí i àwa ta fẹ́ra wa gan wọn ò bí wa ká dọ́rú ẹ̀ wò so tó bá má rìn sí ìwà àtọkọ ẹ ẹ máa send naked pictures ara yín common sense yẹ ò lè sọ fún yín pé what if something goes wrong yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí pé ẹjọ́ set ara yín up tó bá jẹ́ pé fóònù yẹn sọnù ó bọ́ sí the wrong hands ńkọ́ àbí ẹ̀ kí n gbọ́ pé wọ́n máa hack phones àwa tàdàgbà gan à ń gbọ́ àmọ́ ìpòrú ẹ̀ máa ń ṣẹlẹ̀ kí ló máa ń ṣe èyàn ọmọ ọ̀sìn ganan tí ẹ̀ kí ń ní ọpọlọ tẹ́lẹ̀ kí ń lo brain yìí ah. jọ̀ọ́ bá ti wọ́n send naked picture ẹ̀ sọkùnrin ṣó reciprocate gbogbo ẹ̀ la máa ń rí lórí íńtánẹ́ẹ̀tì náà la máa ń kà lórí Facebook lórí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yin obìnrin yìí náà ni tẹ bá ti yóò fẹ́ torí yín bá ti yí ẹ wá máa dun ní ìhòòhò ẹ máa sẹ́ni fọ́tò ìhòòhò ṣùgbọ́n mo trust àwọn bàbá mi àwọn ọkùnrin onílàákàyè wọ́n ní ọgbọ́n lórí bàjẹ́ wọn ò fira wọn wọlé rí tó bóyá ẹ máa ní pé kinní kan human equality ọkùnrin wọ́n gbọ́n kú ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ ọkùnrin mélòó yàtọ̀ sáwọn ọkùnrin bíi obìnrin yẹn tó ní ọpọlọ ikú bíi tiẹ̀ tó máa sẹ́ni ìhòòhò ara wọn sí obìnrin. Si ẹni tó rí òpè nìyí náà ẹ jọ nígbà tí wọ́n send naked picture ọkùnrin mélòó ló ń send naked picture sóbìnrin